ẹ rí pé bó dẹ̀ ṣe wà yẹn sìn kò lè gbégbá ẹni ìbò ní nàìjíríà àfi tó bá àwa lè sọ o àwa lè sọ anything can happen in Nigeria o ṣáàní bí àwọn kan ṣe ní débẹ̀ tó ń di wọ́n bá ti ẹ̀wọ̀n dé tó ń di president so àwa lè sọ o but eh, bí ó ṣe wà yẹn pẹ̀lú nǹkan tí à ń rí tàdé ń gbọ́. Bobrisky ti ń ṣe ẹ̀wọ̀n oṣù mẹ́fà lọ́wọ́lọ́wọ́ mm. ṣé ẹni tí ṣìgìdì bá fẹ́ tẹ́ni á ní pé kán gbòòn lọ sódò ó lọ́rọ́ Bobrisky. ìgbà tí wọ́n ti fi jẹ oyè rádaràda àbí tó ti gbé àwọ́dù rádaràda yẹn lọ́wọ́ ni mo ti mọ̀ pé tọmọ yóò bá ṣọ́ra àwọ́dù yẹn gan ó máa kó ba ẹni pé àti gba ẹni ojú ti wà wọn lára pé Bobrisky o Bobrisky Bobrisky o Bobrisky nítorí ẹ bí mo ṣe gbọ́ o ṣe bí gay cross cross dressing dressing kankan bẹ́ẹ̀ yẹn ó dàbí pé nàìjíríà ò fi bẹ́ẹ̀ láìkí ẹ̀ dáadáa dó àṣì pé bó ṣe jẹ́ wọ́n wá gbogbo ọ̀nà tán máa fi mú wọn rí wọ́n wá wí pé ah, ẹ máa gbọ́ ó máa ń ṣe owó báṣubàṣu níbi patí kan gbà kan ẹ jẹ́ ká lọ fi yẹn gbé. so bóyá eléyìí náà tún wá jẹ́ kí sẹ́rí nǹkan tó kàn máa dùn mọ́ àwọn èèyàn nínú ni pé tí kì bá wá ṣe pé orí Bobrisky nìkan náà dá mutilation of currency yìí tí ìbá ṣe orí Bobrisky nìkan náà ti stop ẹ̀ tó bá lè ṣe throughout Nigeria bóyá ìbá tún níyì díẹ̀ bóyá ìbá tún gbayì díẹ̀ bóyá àwọn èèyàn bá tún fún ní respect díẹ̀ because eh, tẹ́ bá wo bíi tú tí àwọn ọmọ Yíbò yẹn fi owó dá lára tán bá láwọn ń ṣe pátí pátí kò jọ pátí kò jọ nǹkan kan tán náà ń ṣe tó jẹ́ pé wọ́n á da owó sílẹ̀ lẹ̀ wọ́n á máa tẹ owó mọ́lẹ̀ bó ṣe wù wọ́n so èmi ò bá ní pé tí nàìjíríà bá lè extend gbogbo kinní kó má lọ jẹ́ pé orí ẹnìkan ló máa dúró sí kó dúró sórí gbogbo wọn pátápátá àti ọkùnrin àtobìnrin àtolówó àti tálíkà tó bá ti mẹ́sàn pẹ̀lú kọ́rẹ́ǹsì wa báyìí kọjú síbi tó yẹ kó bì lọ ibi náà ju ọmọ ọmọ ilé ìsinsìn kọjú kọjú gbogbo wọn síbẹ̀ but eléyìí náà mo kọ̀ mọ́ pé eléyìí náà wá kọ́ gbogbo àwọn èèyàn ló tó kù náà lọ́gbọ́n díẹ̀ díẹ̀ pé ah nàìjíríà ti change tinubu ń ṣiṣẹ́ ẹ má jà tara wa jẹ àfitabakọ̀ fẹ́ porọ́ fúnra wa nìkan ló kù hmm, ọlọ́run gbà fún tinubu lọ́wọ́lọ́wọ́ kí nǹkan tí Tinubu kàn ní ìdí ní support àwọn citizen kan fún ní support díẹ̀ ẹ rí pé gbogbo dọ́là ń lọ sókè ńgbà kan ó ti di ah, ẹ̀rù ń bà wọ́n yàn sí ni pé ẹ́ eh, dọ́là máa ti lọ sí ó ti wọ one thousand sí yun <laughs> fẹ́yìn tẹ fẹ́ ṣe wọ́n tẹ̀sí ń tọ́jú dọ́là ní sápò bírò àwa báyìí dọ́là tó náírà is now one thousand àmọ́ pé ẹ eh, kò tí ì débi tí ó yẹ kó dé but very soon pẹ̀lú réètì tari tó fi tó fi rìdúsì yìí pẹ̀lú réètì tí Tinubu fi gbé yìí ó ṣeé ṣe kí kó jẹ́ pé at the end of the day dọ́là gọ́lì máa ju bí five hundred naira lọ ní exchange rate ẹni mo sọ ẹni mo kúrọ́ kan fún yín ó lè má ju five hundred naira lọ tá a bá tiẹ̀ ṣọ́ra gan tán bá ṣe ń ba lọ tán ṣe ń ba lọ yìí tí Tinubu tó take it serious bó ṣe take it serious yìí ẹ má wà surprise o tí dọ́là bá ń di three hundred naira o ẹni ẹ tó lápúrọ́ kan fún yín bẹ́ẹ̀ yẹn náà bọ̀ tó kàn jẹ́ pé tí mo ṣe sọ pé káwọn ìlú kan wàá fún ní sọ́pọ́ọ̀tì díẹ̀ ni wípé gbogbo nǹkan tó wọ́n tó bá lè wá máa wálẹ̀ tó bá lè wá máa wálẹ̀ bí kì í ṣe wípé dọ́là nìkan la kàn ń kárí pariwo dọ́là ti wálẹ̀ o dọ́là ti wálẹ̀ o price cement ìyẹn sì ga sókè price oúnjẹ ìyẹn sì lọ sókè so Tinubu sì ní ìdí assistance help àwọn citizen Nigeria gangan láti jẹ́ kí ìjọba yìí kó kó wà meaningful you understand because the the ó ṣi ó gbìyànjú ní ti dọ́là yìí ànípurọ́ ó gbìyànjú hmm, èmi kọ́kọ́ believe náà dé pé nígbà tó kọ́kọ́ débẹ̀ kò kò tí kọ́kọ́ understand the loopholes tó ti wà ní orí ẹ̀ tó ti wà ní nàìjíríà tí buhari ti kọ́ọ̀sì wa tẹ́lẹ̀ kò tí ì understand gbogbo lupus yẹn so nísìnyí ó dàbí pé ṣẹ̀ṣẹ̀ ń get bearing right ni pé ibi tó ti dé gbé dàbí pé mistake wà ó ti ń block ẹ̀ ibi tó ti ń kówó jẹ ó ti ń block ẹ̀ ibi táwọn kan tó ti ń gbé subsidy tó gbé hánu ó ti ń fọgbọ́n gbọ́n block ẹ̀ hmm, gẹ́gẹ́ bá a dẹ̀ ṣe mọ̀ náà Tinubu náà ń ṣe kì í ṣe ọmọ ọmọ kékeré mọ́ nínú. No ní ọ̀rọ̀ òṣèlú kì í ṣe newbie mọ́ tá a bá ń sọ̀rọ̀ àwọn olóṣèlú ní nàìjíríà nísìnyí nísìnyí tá à ń sọ yìí o àṣìwẹ̀ máa mú Tinubu as number one or number two do you understand exactly Táyé Tìjání emarama àwọn citizen ní problem nàìjíríà most of the time kò sí nǹkan tó bá ti lọ sókè báyìí àti wá jẹ́ kó reduce àdìwálà mọ́ nàìjíríà lọ́wọ́ nǹkan tó dẹ̀ sí láwọn àwé nìyẹn ẹ bá délé epo sìn ẹ dè débẹ̀ lé ní kẹ rí fún ẹ̀wọ̀n kó jẹ́ three dollars kẹ débẹ̀ lọ́la kó di two dollars ó lè ní points ó lè ní cent kan kékeré kan lẹ́yìn o bẹ́ẹ̀ tẹ́ mọ̀ bí market ṣe ń lọ làwọn náà reduce ẹ̀ bọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ nàìjíríà tí federal government bá sọ pé ewé epo ti di one million lẹ́ni o kó tó sọ tán hmm, gbogbo àwọn independent market àtìyẹn pátápátá wọ́n máa lọ increase owó epo wọn ni kó tó sọtọ́ epo ó ti di one million o pàlítà ẹsẹ̀kẹsẹ̀ ni ẹ̀yin ẹ jẹ́ pé federal government jáde ń sìnkó ní pé epo ẹ gbọ́dọ̀ ta ju bóyá bíi hundred naira hundred naira lọ o pàlítà o wọn ò ní dá lóhùn wọn ò ní dá lóhùn à nǹkan tó dẹ̀ ń ba kọ́ńtù yẹn jẹ́ nìyẹn tó ti ní subsidy báyìí kíákíá gbogbo wọn ti sáré gbé owó lówó epo wọn ò tiẹ̀ ní sùúrù náà tó bá lóun dá subsidy yẹn padà lẹ́ni ẹ believe me wọ́n ní dáwọ́ wọ́n ní reduce owó owó epo àkíní ni mo rí pé àwọn nàìjíríà ti ń fight fún àwọn bíi tó tó fẹ́ kí nàìjíríà ní nílọsíwájú tó ti ń fight fún but àwọn èèyàn tá a ní ah ẹni máa control nàìjíríà múra díẹ̀ o olóṣèṣe ń gbà kan tí Táíṣọ́ Láàrin òun àti Babangida tó ń àkíyèsí Babangida lójoojúmọ́ ẹ Babangida ó yẹ kó ṣe báyìí Babangida ó yẹ kó ṣe báyìí Babangida ó yẹ kó ṣe báyìí Babangida bá pè é pé Táyé Ṣólàrí ǹjẹ́ ṣó lè wá síbí àmọ́ kúkú gbọ́ tó criticize wa ẹ kú ọjọ́ mẹ́ta o of course president ló pè so ó ní láti dá lóhùn ah wọ́n bá béèrè lọ́wọ́ ọ Táyé Ṣólàrí pé bàbá o ẹ kú ọjọ́ mẹ́ta o agbáku <laughs> awuyewuye yìí o lórí àwọn ará ìlú ẹ kí lẹ wá rò pé a lè ṣe fún ará ìlú tí ìlú máa fi tòrò tó máa fi tù bàbá yìí níta ìṣọlá ní bóyá ká kó ti mọ̀ ni kó ti ra dákẹ́jẹ́jẹ́ ló bá ní ó yẹ ká máa yá wọn lówó wọ́n bá ti ṣe ń fowó yẹn ṣòwò wọ́n á máa dá apá <laughs> ìṣèjọ ayé níta ìṣọlá ní ó bá explain fún Babangida tó bá ti ń fi owó yẹn ṣòwò wọ́n á máa dá padà àtúmọ̀ yẹ́lòmíì tíyẹn náà bá tún dá padà àtúyẹ́lòmíì Babangida bá béèrè lọ́wọ́ Táíṣọ́lá ní pé bí èlò lóore pé ó máa ó máa tó láti ṣe irú project yìí throughout Nigeria ẹ̀ẹ́n tàbá ṣí branch ń bí ta ní branch ń bí ta dẹ̀ níye báyìí ń bí ó yẹ kíyẹn náà lè ó yẹ kíyẹn náà lè kó lè solve gbogbo problem yẹn <laughs> Babangida bá fún ní gbogbo ohun tó fẹ́ tó bá ní pé ní decision to make yo. ìwọ náà ló máa jẹ chairman o àwọn ní kò sí problem wọ́n kó gbogbo owó lẹ̀ wọ́n kó gbogbo ilé tó fẹ́ lò wọ́n kó fún gbà ìwọ ni chairman o bye bye tó bá di lẹ́yìn oṣù bíi mẹ́fà kan kó wá fún wa ní rìpọ́ọ̀tì o ní táṣọ́là ní bá lọ ló bá yá gbogbo wọn lówó ǹjẹ́ ẹ̀dẹ̀ dáwó padà lóyún <laughs> ni wàhálà bá dé ẹ dáwó padà owó dáwó padà báwo àjẹmọ́nù tiwa <laughs> lélẹ̀ lọ́dọ̀ ìjọba ní táṣọ́là ní bá ń sá kiri ẹ gbà wá ẹ dáwó yìí padà owó padà báwo alájẹmọ́nú ti wà lọ́dọ̀ ìjọba lélẹ́yìí bẹ́ẹ̀ dẹ̀ rékẹ̀ ló tún fẹ́ máa san sálárì owó wọlé wọ́n dẹ̀ fẹ́ máa san sálárì ẹ̀rí pé wàhálà dé ní táyé ṣọlá ní bá ń sá kiri ńgbà Babangida Babangida rí pé kó o má pa babó ń baba ló bá pè padà ló bá pè ló bá ní ẹ lọ pè wá ló bá dúró síwájú Babangida ló ń gbọ̀n wípé ah báwo ló ṣe fẹ́ explain Babangida bá of course Babangida bá bèrè lọ́wọ́ pé báwo dẹ̀ ní ń bolẹ̀ owó owó tẹni ká máa yá àwọn báwo dẹ̀ lẹ́sẹ̀ ṣé ń bo ní ọba dé ṣé ṣó ń lọ jẹ́jẹ́ lọ́rọ́ bá di wò mí wẹ̀ lẹ́nu táyé ṣó láàrin kíni <laughs> kò mọ bó ṣe máa sọ pé owó ti lọ àwọn ọ̀rẹ́ kọ́bọ̀ gbà at the end of the day ni Babangida bá sọ pé ṣó ti rí nǹkan táwọn ń fèsì ipe ordinary parastatal kan ṣoṣo péré lẹ́gbẹ́ òróró rẹ̀ marasa làwọn ní kó handle tí ó ṣe tó ṣe tìyẹn o ipe kó wá imagine àwọn tó jẹ́ everywhere in the country làwọn làwọn ń face àti ìgbà yẹn títí táyé ṣúlàní fi kú títí táyé ṣúlàní tó fi kú kò bá wọn bú gọ́vnà mi gọ́vmẹ̀ntì mọ́ kò sí ẹni tó máa jẹ́ tó máa dé pòsíṣàn kan tó máa sọ pé pòsíṣàn tí mo dé yìí mo fẹ́ lọ bàbẹ̀ jẹ́ bẹ̀tẹ̀ àwọn tó bá kó mọ́ra ló ń bà á jẹ́ àwọn tó bá gbé tira àwọn ló máa kọ́kọ́ kówó jẹ kówó jẹ ẹ wo mínísítà tí iye tó tiẹ̀ ju ọmọ bíi forty years tán tí gbogbo wa ń dùn ní pé Tinubu fọmọ kékeré jẹ mínísítà ǹjẹ́ mínísítà ò ti ń kówó jẹ báyìí ǹjẹ́ mínísítà ò ti náwó jẹ tán la ṣe rí pé most of the àwọn tí a máa ń blame ń gbà mí àwọn kọ́ ló yẹ ká máa blame but ó kàn jẹ́ pé kò sí ní tó máa ṣe ṣẹlẹ̀ náà olórí náà lèyàn máa fẹ́ lọ ta sí olórí òun náà la máa fẹ́ lọ bá pé ìwọ ló wà ń bẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ wo Bobrisky yẹn sùn mo mọ èèyàn mo mọ èèyàn ló fi para ẹ̀ dànù mo mọ èèyàn mo mọ èèyàn kò sí nǹkan tẹ́nìkan lè ṣe fún mi èmi mo mọ lágbájá mo mọ tẹ̀mẹ̀dù mo mọ̀ kòkó bàbá aṣáṣùn wọ́n ti gbé Bobrisky fún oṣù mẹ́fà báyìí o six months kí Bob máa jẹ wá lọ tẹ bá ń gbọ́ máa jẹun lọ làyàn fi làyàn <laughs> fi ọmọ ọmọ yìí nǹkan true taunt àyàn àyàn ni kinní kan ọ̀yàlẹ̀ ọ̀gá máa jẹun lọ lẹ́mọ́ fi ń tóbi alẹ́ ọ̀yà fi ń tóbi jẹ lọ <laughs> àtẹ̀rí àtẹ̀rí bàbá yẹn mọ́ <laughs> true taunt máa jẹun lọ lẹ́yìn lọ́ọ̀yà fi ń tóbi jẹ mọ́ lọ ẹ ń bo ló wà mí ìgbúrò ẹ̀ mọ́ ó dàbí pé mission ti trútọ̀ ti bá wá kò rí dáadáa ló ya ọmọ ya fọgbọ́n tu ó bẹ ń jọ́ ẹ sábọ̀ ló kọ́kọ́ kàn kó ó ti fi ó ti build page yẹn dáadáa <laughs> mo rò pé yẹn ti ṣọkọ ìnìyẹn <laughs> bá ṣọ sáf àfi strike ló bá strike page ẹ ojú trútọ̀ ti hàn ó kí lè ó fẹ́ ṣépè fẹ́ sábọ̀ dùn pa ló bá tún lọ sí ikọ̀ bóyá bákọ̀pù rọ́kọ̀ ọ eléyìí ò tí mọ̀ tán pè ní fracas ń gbọ́ tún báyìí náà débì ló tún di wò ó <laughs> máa jẹun ló bá jẹun lọ kúrò lórí pépéjì mi tẹ̀dẹ̀ búrò ẹ̀ mọ́ ṣó ń ṣe ṣóòṣà two tons. ọ̀rọ̀ two tons yẹn kò tí kò tí kò tí understand the fracas yìí dáadáa ni ó dàbí pé bóyá àwọn warriors náà tó wọ́n tó ta sí níbì kan bóyá àwọn ọmọ ayé náà tó ta sí níbì kan bóyá ìgbà ló ti sún pé àá ah, ah, ẹ wo gbogbo àwọn tí mò ń support màá ló tó ta sí mi yìí hmm, máa jẹun lọ máa jẹun lọ ni ẹmọ fi ń tóbi jọ̀yà lọ àbí lọ́yà fi ń tóbi jẹmọ́ lọ àárí kó máa jẹun lọ mọ́ o bẹ́ẹ̀ bàbá dẹ̀ ti jẹun ti ha lọ́nà fún ọlọ́run ló mọ̀. so eh, ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Bobrisky yìí náà ẹ̀kọ́ ló kàn fi ń kọ̀yàn díẹ̀díẹ̀ ni pé kò sí ẹnìkankan tí Ọlọ́run ò lè mú ńgbà tán wá dé <laughs> ibi tọ́rọ̀ ti wá pa gbogbo èèyàn lẹ́rìn ńgbà wá dé kóòtù pé bàbá Bobrisky báwo dẹ ní <laughs> exactly n tó tún the next náà nìyẹn ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ gbogbo yẹn náà náà bá tún bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá Bobrisky pé Bobrisky báwo dẹ ní agbẹ́pọ̀ ń wọ pátá ó lọ ṣèdí ó lọ ṣọyàn ó ṣerun báwo ni ṣóbìnrin ni ẹni àbọ́kùnrin ansa ti Bobrisky máa sọ ni pé i'm a man my lord <laughs> ẹ jẹ́ kí n sáré kàbí i'm a man my lord Bobrisky confesses to judge in court during his sentencing there was drama in court on Friday April 2nd I mean 12 when Idris Okuneye, popular dre uh, crossdresser known as Bobrisky, confessed being a man. So ẹ̀yin tẹ́ bá Bobrisky ó ti sọ fúnra ẹ̀ ó ní ọkùnrin lòun o ẹ má fi kinní sí di òun o òun ní lágalága gidi o ṣe rí i pé àwọn àwọn kan kan wà tó jẹ́ pé kò bá kọ́ṣọ́ Nàìjíríà mu kò bá kọ́ṣọ́ Yorùbá mu àwọn kan ní pé ó ń tajà ni ó ń tajà ní hmm. ìtakúta nìyẹn wàláì ìtakúta nìyẹn oníkan náà tó ń pè ní brown ìyẹn tẹ̀tú ìyẹn tẹ̀tú ìyẹn tẹ̀tú worst díẹ̀ báyìí. ṣe rí àwọn nǹkan bíi èmi ní gay lesbian nǹkan kan bẹ́yẹn kì í ṣe culture nàìjíríà rárá. ọkàn lọ yá kọ́ṣọ̀ oníkọ́ṣọ̀ táwọn náà kàn lọ ń sọ tó gbà bí ẹni gbàgbọ́ ọtí wá di dìdìrín sórí social media. The crossdresser has ignited controversy over his gender status. Known for dressing as a woman, Bobrisky had claimed to have undergone different surgery to make change his gender. At some point, the social media influencer even said he was ready to bear a child, but occasionally, the socialite dresses as a man. Last year, when he lost his father, Bobrisky attended the funeral in the igbo area of Ogun State as a man. ẹ pé ìgbà bàbá ẹ̀ náà lóòótọ́ ó lọ síbẹ̀ bí ọkùnrin àmì ìgbà tí bàbá ẹ̀ kọ́kọ́ ṣe bẹ́tìdè kan gbà kan ó wọ jàlámíà ó ṣe bí ọkùnrin ó lọ sọ kí bàbá ẹ̀ so wọn nígbà tí wọ́n tún fẹ́ lọ sin bàbá náà ní ìjẹ̀búgbó ní tẹ̀mọ́ pọ̀mọ̀ ìjẹ̀búgbó ni ó tún dírẹ́sì gẹ́gẹ́ bí ọkùnrin hmm. ó ga o in a viral video the obviously embarrassed crossdresser was seen dodging the camera spotted in a black attire and a black scarf. He used a dark shade to conceal a portion of his face. Tí bí wọ́n bá ṣe rere ní ara kì yóò ya ọ bí hmm, Bobrisky. Ibi tó yẹ kó ti mọ̀ ẹ́ pé ìranù lòun ń ṣe nìyẹn. Nǹkan téèyàn bá máa ṣe tí ò lè gbójú jáde. Ó faṣọ bojú, ó lo glass, ó lo gbogbo ìkọ́ṣà máa rojú ẹ̀. Kí ló wá àwọn olówó ń ṣakọ fún dẹ́n? ẹ̀rí nígbà tó dé tọ́ṣù ẹ̀ nínú ti wá dúdú ó ti ṣì mú a ah! ọmọ yìí ò rí bọ́hùn sọ̀rọ̀ àwọn àlùfúlání tó fi ń ní àwọn fẹ́ fi joyè náà lọ́hùn owó ọwọ́ fẹ́ gbà gidi tó máa bọ́hùn sọ òótọ́ ọ̀rọ̀ tó máa sọ gidi tó máa sọ̀rọ̀ gbá orí ẹ̀ wípé ìwọ ọmọ yìí ni gbogbo tó ń ṣe yìí. In the video clip Bobrisky from time to time felt uncomfortable whenever the camera was tinted towards him. However, before he was handed a six-month jail time on Friday, Justice Abimbola Awogboro as the convict of his sex, and he quickly replied, I am a man, my lord. <laughs> so, ẹni tó tìmọ́lé gbà yẹn béèrè lọ́wọ́ ẹ̀ èwo ló ń ṣe ṣóbìnrin ni ẹni àbí ọkùnrin ọ̀hún kíyàn tó sọ̀rọ̀ tó bá ní à ọkùnrin ni mí o ẹ kàn lè máa wo gbogbo pàdípàdí páàdì lọ́tún páàdì lósì o kẹ máa rí mi pẹ̀lú ṣódà pàdé ọkùnrin sì ni mí o so nísìnyìí bí ó ṣe wá ń dírẹ̀sì bí obìnrin yẹn kọ́ ẹ wo ló fẹ́ fi sí ṣé táwọn ọkùnrin ló máa fi sí ni bí ó ti sẹ́ pé mánu lòun náà níwèé tó ṣe ṣe kó jẹ́ pé ibi táwọn ọkùnrin bá wà náà ló máa fi sí dó ní nàìjíríà ṣe mọ̀ pé hh eh, mọ̀ pé ní nàìjíríà irú Bobrisky for example sìn bá pé ó kàn fi prison yẹn ó kàn fi bojú ni jáde prison tó ṣe rí àwọn olówó yẹn nínú prison yẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn tó bá ti fún àwọn àwọn correctional officers yẹn tó bá ti fún wọn lówó tó àwọn yẹn ti gbowó díẹ̀ báyìí wọ́n kàn máa bọ́ síta ni ohun tó máa ń ṣe ni pé wọ́n á wá fún wọn ní medical bíi medical slip wípé wọ́n fẹ́ lọ rí doctor wọ́n fẹ́ lọ consult doctor wọn ìyẹn náà máa gbà tí wọ́n máa fi jáde òun náà kọ́ cooperate pẹ̀lú àwọn yẹn ni o kò ní misbehave ó lè gbalé ẹ̀ lọ kó lọ sùn tiẹ̀ ó dàárọ̀ ọjọ́ kejì kan máa gbé bọ̀ ní prison bí most àwọn olówó yẹn ṣe ṣe ni tẹ́bi ẹni tó bá rántí ń gbà kan ẹni wọ́n pe mánu kan ní Fred Ajidua Fred Ajidua ẹni tó wà lẹ́wọ̀n ó dẹ̀ fún ìyàwó lóyún <laughs> ẹni wà lẹ́wọ̀n ó dẹ̀ fún ìyàwó lóyún so àwọn àwọn kí ní gbogbo gbogbo èèyàn náà ló ti mọ̀ pé ẹ̀ẹ́ àwọn wọ́dà nàìjíríà ń gbà mí wọn fi bẹ́ẹ̀ wà kápébù tó bá ti mówó ẹ̀ dání wọ́n á ṣe ohun tí ò yẹ kó pọ́n ṣe wọ́n á fún ẹ ní preferential eh, treatment yẹn lágídí ni tó bá ti gbówó ẹ̀ dání. The judge subsequently sent him to jail and ruled that the jail time commenced from March 24, 2024, the day of his arrest. It will be recalled that the court had on April 5th 2024 convicted him after pleaded guilty to the four counts charge of abusing the naira currency made against him by the EFCC. So, uh, Bobrisky, bóyá tó bá tuntun a year. wá lẹ́ẹ̀kan consider to bá tọ́lọ̀ bá bẹ́ẹ̀ ṣe tó jáde níbi tó be told o ó ṣeé ṣe kó rí ẹ pé dáadáa tó bá máa fi jáde ẹ̀mẹ́ pé téèyàn bá ti rí problem bẹ́yẹn orí wọn kì í pé orí wọn kì í pé àmọ́ nísìnyí tó ti gba sí káló tóun náà ti lọ jẹ̀wà díẹ̀ tó ti fẹ̀wà sóúnjẹ àjẹsùn ó ṣeé ṣe kí kórè ẹ̀ pé nìpẹ́ ẹ ṣe rí nàìjíríà kéèyàn tó lè rí truth information gbà míì wọ́n á ti kọ́kọ́ ta sóbò fún lọ tipẹ́tipẹ́ á ti lọ á ti bọ̀ òun lọ́rọ̀ junior pope tó ṣaláìsí ìkọlọ́run bá wa fi ọ̀run kẹ́ gbà máa kọ́kọ́ gbọ́ a ah, ó ti kú o gbàràrà tó máa gbọ́ ọ́nà bá tún ní a ah, kò tí kú òun náà ń gbé lọ yìí o ṣe rí nàìjíríà àti lè rí pé kí information jáde kádẹ́gbà pé information tó jáde yìí òótọ́ ni ó máa ń hard díẹ̀ àwọn kan á sì wá níbì kankan wá lọ gbé fèkì jáde ṣáá ni. ti iburu náà báni náà tún ṣe jáde nìyẹn tó ní kò kú o kò kú o kò kú o díẹ̀ ló kù kí n post ẹ̀ mo kàn ní jẹ́ ní sùúrù náà kí n wo ni you understand but ẹ̀kọ́ kan ló kàn wá nù kíní ti junior pope yìí ni wípé àfojúdi àfojúdi bóyá ó ti bìlú pé òun lè wẹ̀ ní o bóyá ó dẹ̀ ti bìlú pé kò sí tó lè ṣẹlẹ̀ pẹ̀lú bóòtù táwọn ẹgbẹ́ yìí ní o èèyàn á máa bèrè pé kí ló dé tí wọ́n lo life jacket irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó fẹ́ lọ sójú omi mi mọ̀ bóyá mọ̀ owó ẹ̀ tẹ́lẹ̀ mi lè sọ you understand bóyá mọ̀ owó ẹ̀ tẹ́lẹ̀ mi ò lè sọ tó ti rò pé kò sí nǹkan kan náà tó bá tiẹ̀ já bọ́ òun á swim cause èmi ò rí reason tí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó máa fi wà nù boat ìbàjẹ́ kinú ìbàjẹ́ ship ni o tí life jacket ò ní wà nítòsí yín mi ò mọ reason bí mo ṣe wà yìí wípé wọ́n lọ sí cruise wọ́n lọ sí cruise yẹn <coughs> adìlẹ̀ máa rí mi pé nínú ẹ̀ o èmi ò ń fi nǹkan kan tó ń jẹ́ omi ṣeré o bí mo ṣe wà yìí tí kì bá ṣe pé àwọn èèyàn lóyún dandan owó ní ní flight ni mo fẹ́ lè máa máa wọ̀ flight mi ò ń fomi ṣeré nípò yẹ ẹ jẹ́ ká lọ sí cruise kan inú omi ni omi tó gbé Titanic lọ tí gbogbo wọn kú dànù sínú ẹ̀. so anything bí à ń wo keno nǹkan kan bẹ́yẹn èmi kọ́ lè máa bá ń bẹ̀ mi ò wá lè sọ tó bá fún mi ní life jacket gidi o so irú ìyẹn kó tó di pọ́n tẹ̀sọ́ pé wọ́n máa gun bọ́ọ̀dì eh, eh, keno àbí ship àbí nǹkan kan tó gbé ni ó yẹ kí stand by standard life jacket kó wà pẹ̀lú wọn but problem ti Nàìjíríà ní ni pé a kì í máa ń ka nǹkan kún a ti wí pé a ṣèbó ṣèbí bóòtù yìí náà ti ń gùn lọ látijọ́ yìí kò mọ nǹkan kan ṣẹlẹ̀ kí ló rí rí lẹ́yìn gbọ́ ọjọ́ ìlẹ̀ ti gbẹ́ pé ásídẹ̀ǹtì bóòtù ṣẹlẹ̀ rí ẹ jẹ́ máa lọ. of course ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ibi tán lọ yẹn gan pàápàá gan òun á ti máa lọ láìmọye ìgbà láti máa wí pé kò kúkú sí nǹkan kan. but ásídẹ̀ǹtì bá máa ṣẹlẹ̀ ọjọ́ kan náà ló máa ṣẹlẹ̀ ìṣẹ́jú kan ni ẹni drive boat ìyẹn flying boat yẹn àti tó lọ collide pẹ̀lú ọlọ́run ló mọ bí wọ́n ṣe ṣe tó dẹ̀ jẹ́ wípé ẹni tó ń dẹ́fì tóun wà gangan bóyá yẹn náà sùn ní o bóyá yẹ bóyá èdì bóyá èdì ní ọlọ́run ló mọ̀ ìgbọ́n máa fi dọ́dọ̀ ti bí ti kejì kò ṣe control mọ́ àfi gbòòs olúkálùkù fún dànù ìyẹn ka price ń sẹ́ẹ̀ ìwọ ló bá di júnàdà júnàdà pópùdà pópùdà ẹgbẹ ẹgbẹ ẹgbẹ òkú pópù náà gbé jáde òkú pópù òun náà rù jáde ebi ṣe ń wò pé ńgbà tí wọ́n mọ̀ pé wọ́n fẹ́ lọ ṣe irú nǹkan bẹ́yẹn kí ló dé tí wọ́n ṣe rí gbogbo kínní náà